wá ẹ bá mi sọ fúnra ẹni bẹ́ẹ̀ wípé kí wọ́n ṣe kí ni kí wọ́n tẹpá mọ́ṣẹ́ nítorí wípé àìmásíkò òun gangan ló ń dààmú ẹ̀dá ọ̀rọ̀ gbogbo wa lọ́wọ́ Ọlọ́run ló wà máa má sọ fún gbogbo wa wípé àìmásíkò ló ń dààmú ẹ̀dá ọ̀rọ̀ wa lọ́wọ́ Olúwa eh? lọ́wọ́ Olúwa lọ́wọ́ o àìmásíkò ló ń dààmú ẹ̀dá o ọ̀rọ̀ wa lọ́wọ́ Olúwa yé ló wà. <laughs> bẹ́ẹ̀ ni mo gba aládùúrà fún gbogbo ẹ̀yin lólùfẹ́ wa pátápátá tẹ́ ń wò wá tẹ́ ń fi owó gbogbo ẹ̀ àsìkò yín tẹ́ fi ń wò wá mo gba aládùúrà wípé àsìkò ọlá yín ó máa dé àsìkò ògo wa ó máa dé àsìkò owó wa ó máa dé àsìkò iyì àsìkò ẹ̀yẹ títí wa tí gbogbo ayé máa ṣe kíni tí wọ́n máa celebrate wa ó máa dé láṣẹ Èdùmàrè ẹlẹ́ni mo fi kí gbogbo ẹ̀yin lólùfẹ́ apáyọ́tà pé a kú àsìkò yìí nínú ayọ̀ nínú àlàáfíà làánà fi ń kí yín níléeṣẹ́ Orísun wípé ẹ kú kalẹ̀ ṣàlàáfíà gan la bá yín ara lórí Miliki Express ọjọ́ sọ́ọ̀sẹ̀ ó yẹ ká máa Miliki kẹlẹ́lẹ́ ká máa súnkẹ́ fàkẹ́rẹ́ yẹ mùkúlùmù kẹ́kẹ́ yẹ́sìkẹ́ <laughs> yẹ́sìkẹ́ hmm. ó yá now let's go hit me <laughs> yes Miliki Express lẹ́tọ̀ tó lọ lọ́jọ́ mọ́ mọ́wọ́rọ́ yín So the KEMI e sexy olórin tó ń ṣe kíni tó ń gbá ski you know, tó prosper lójú jamu yín kájọ máa prosper pọ̀ kájọ máa dúnyùn gbà pọ̀ kájọ máa ṣe kíni kájọ máa bì happy pọ̀ ní wákàtí ọ̀wẹ́ tá a wá wà báyìí yes ó yẹ kẹ́ ti mọ̀ wípé tẹ́ ẹ ti rí mi <laughs> ẹ ti rí ọlá tẹ́ ẹ ti rí ètò Miliki excess Thursday ó yẹ kẹ́ mọ̀ pé yes ó bá ijó dé of course hundred percent ijó ló bá dé pàápàá jùlọ ó tún mú o ó mú dání mú ọgbọ́n ìmọ̀ àtòyẹ ó ṣe kí ni ó di mobile pé ó yá let's go bàbá ṣe ń gbá fàájì lórí ètò lẹ́ni náà la máa ma ṣe kí ni la máa mú nǹkan àmúrelé ohun tó yẹ pé títẹ́lì tí ètò bá ti tán báyìí a máa fi sọ́wọ́ sí wa a ò gbúdọ̀ fi jẹun nítorí pé ohun tó máa ṣe wá lọ́pọ̀lọpọ̀ àǹfààní òun la máa fura lórí ètò lẹ́ni yes máa máa jẹ́ kó yẹ wa wípé bí mo ṣe bẹ̀rẹ̀ wípé orin la máa fi bẹ̀rẹ̀ ètò tá a bá ń lọ náà as usual orin la máa fi jáde àmọ́ abala lifestyle tips fújì tọ̀sẹ̀ yìí ó yanrantí ó kúnwọ́ as in orange gan ẹ ti get orange <laughs> gan torí pé ó ní ṣe pẹ̀lú ẹbí ẹ má ìtẹ̀ tí jẹ́ kí n kán sísá ẹ má ìtì jẹ́ n wọnú ẹ̀yìn tí fẹ́ wọbẹ̀ no no no no ẹ̀yìn tí fẹ́ wọbẹ̀ agúdọ̀ fẹsẹ̀ rajọ́ àmọ́ ká tó fẹsẹ̀ rajọ́ lórí ètò lẹ́ni yes mo máa jẹ́ kó yẹ gbogbo apáńtá wípé ìpolówó ọjà òun gangan làgùn mọ̀wọ̀ yes owó téèyàn bá ń ṣe tí ò ṣe apá wípé náà ẹ wá bá mi ra nǹkan tí mò ń tà ṣé ọ̀rẹ́ yín lẹ fẹ́ máa polówó fún all the time ọ̀rẹ́ tó bá ń patronize ní gbogbogbà gbogbogbà gbogbo ìjọ kan jọ kan wọ́n á lọ síbi iṣẹ́ wọ́n á wá pàdé ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn èèyàn like new things wọ́n lẹ́kọ́ to meet pẹ̀lú àwọn èèyàn tuntun ẹ̀yin ò ṣe wá ṣèpolówó ọjà nítorí wípé kí ni tí àwọn customers tó bá ń bá yín rajà bá ti pọ̀ jàǹtẹ̀rẹ̀ wọ́n pọ̀ ní north south west east <laughs> wọ́n pọ̀ sọ́tún àtòsí iwájú àtẹ̀yìn tí customer yín bá pọ̀ tó bá dín ẹyọ kan ẹ̀ nímọ̀lára àmọ́ tó bá yẹ pé òwò tẹ́ ẹ̀ ṣe business tẹ́ ẹ̀ ṣe ẹ̀ ń dáwọ́ bò ní ẹnìkan lẹ́ ń ṣe production yín ẹnìkan náà lẹ́ ń market ẹ̀ ẹnìkan náà sọ pé ẹ mọ̀ bọ̀ àǹtí mò ń ta ọkú mò ń ta bọ̀dà kọ́mọ̀ sí sista kọ́mọ̀ báyìí Ah, ah. èèyàn mélòó gan lẹ́nu yín fẹ́ àmọ́ lórí Orísun yìí àṣẹ kẹtì mọ̀ wípé ibi tẹ́nu yín ò lè dé níbi tí ẹsẹ̀ yín gan ò lè dé oh god níbi tí ẹ̀ tiẹ̀ ní family sí ẹ rí wípé ẹ ń ṣe kíni ẹ ń ṣe business pẹ̀lú àwọn èèyàn lókè òkun jáde owó àdà máa ṣe kíni owó àmàgọ̀bọ̀ lápò yín irú kan táwọn fẹ́ fún yín ní ọdún twenty twenty ni ẹ̀ òun la ṣe sọ wípé ẹgbẹ́ ìpolówó ọjà yín wá káwá yín ní hundred percent advert tó yanrantí ẹ kàn sọ lórí nọ́mbà tó ń lọ lójú amóhùnmáwòrán yín yẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti pè é lọ́wọ́ kan báyìí náà la máa da yín lò máa tún wá sọ pé fún gbogbo ẹ̀yin olórin pátápátá hip hop artist ẹ̀yin ṣe ìfún ìpẹ́ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ni àbá ń sọ fún yín pé orin wo lẹ tiẹ̀ ń kọ kí nìkan tẹ́ ń kọ ọgbẹ́ni lọ́jọ́ kọjọ ọlọ́run bá ṣe ti ya fọ́nrán fọ́nrán yín dẹ̀ dùn ó ta ẹ má wọrí ẹ gbọ́kàn tán sọ ni wọ́n ní màṣẹ́rí tálẹ́ǹtì rẹ̀ wọ́n lẹ̀ o arákùnrin olùwà yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó bí ṣe yes ẹgbẹ́ tálẹ̀ǹtì wa káà ṣe kíni káwa fẹ́ lójú ẹ káwọn èèyàn mọ nǹkan tẹ̀ ń ṣe ẹ káwọn èèyàn mọ irú ẹ̀bùn tí Ọlọ́run gbìn sínú ọkàn yín torí pé tí ẹ̀bùn titi yín bá tayọ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ di role model fáwọn kan so fún díẹ̀ yìí àwa wà fún ilé Orísun ẹ pé nọ́mbà tó ń lọ lójú amóhùnmáwòrán yín lẹ́ẹ̀kan sí lówó tí ó gara tàbí kẹ̀kẹ́ kan sọ lórí gbogbo social media platforms wa pátápátá Facebook Instagram Twitter at Orisun TV of course lórí website wa it's www.orisun.tv bá a ṣe wá ń lọ ẹ kọ́ lọ́gbẹ́ jahọ́ láti ọwọ́ Kiss Daniel ètò ṣì ń tẹ̀síwájú ń wẹ̀. Eh, eh, eh. <laughs> jao jao oh, oh. mo lérò pé gbádùn orin tẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tẹ yes that's jao from Kiss Daniel mo lérò pé yes ó dùn ó ta ó gbé weight ẹ kẹ́ tí mo pín Kiss Daniel bá jù sí wa sexy bọ̀bọ̀ <laughs> ẹ kẹ́ wọ́n yes ó máa ń ta lẹ́nu ni jao nìyẹn ó tún ní ṣe pẹ̀lú mú gospel yìí nà ó mọ́ lọ́hùn ó mọ́ lọ́hùn ó mọ́ alright jao láti ọwọ́ Kiss Daniel abala tọ́pọ̀ wá sí kọba òun náà ni abala lifestyle tips kí nìkan tá a dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí ohun tá a máa sọ ni wípé how to spend quality time pẹ̀lú family wa bí a ṣe lè ní àsìkò tó dán mọ́rán pàápàá jùlọ ìbáṣepọ̀ láàrin ẹbí that's ọkọ bàbá àti àwọn ọmọ <laughs> oh my god ó yẹ kẹ́dẹ̀ ti mọ̀ wípé hmm, ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mọ̀lẹ́bí ọ̀rọ̀ ẹbí tí ò bá ti sífẹ̀ẹ́ kò sí nǹkan kan torí pé ìfẹ́ ló ṣe ohun gbogbo so lákọ̀ọ́kọ́ kí nìkan tá máa kọ́kọ́ wò ó náà ní wípé ẹ rí dájú wípé ẹ ń create time ọ̀rọ̀ yìí bá bàbá ó bá màmá kódà ó bá gbogbo ọmọ wí pátápátá kò sí bọ́mọ ṣe lè dàgbà tó níwájú yẹ ọmọ náà ṣì ni kódà kí bàbá àtìyá bá ṣì wà láyé kọ́mọ ẹ ti sixty ọmọ náà ni so fún díẹ̀ yìí ẹ rí dájú pé má lè tún sọ fún kó tó di pé mo dá sáà rẹ̀ má tún sọ fún gbogbo àwọn ọkọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìyàwó àbí yes wọ́n sì lógo ògo wẹrẹ ọmọ wọn sì kéré wọn ti dàgbà jù ẹ fìfẹ́ bára yín ṣe lákọ̀ọ́kọ́ rí dájú pé ẹ̀ ń create time i mean enquire time rather láti ṣe um, um, ọ̀rọ̀ ìfẹ́ láti rí pé ẹ̀ ń bá ara yín ṣeré gbogbogbà náà kọ́ ni gbọ́mi sí omi ò tó ẹ̀ ń gbàdúrà wọn ó yá lọ gbé omi yẹn ó yá lọ ṣe kíní gbogbogbà yẹn kọ́ ni action action you know ẹ má yẹ ká máa fi iṣan sí gbogbo nǹkan sùúrù ló láyé ẹ rí dájú pé ẹ ń create àsìkò yálà tẹ bá ń jẹun ni you know yes tẹ bá ní ọ máa sọ pé table manner tẹ́yàn bá ń jẹun yóò gbúdọ̀ rojọ́ àmọ́ bóyá bẹ ṣẹ̀ṣẹ̀ ṣe jẹun tán káwọn ọmọ tó lọ sùn ẹ rí pé ní quality time láti ẹ̀ ti ṣí ẹ̀ nǹkan tó máa máa pààyàn lẹ́rìn even tí dáàdì bá ń lejú kúkúkú kí mọ́mì mọ bí mọ́mì ṣe máa ṣe kí ni bọ́ọ̀ yẹn máa mú àtàwọn ọmọ àti bàbá bẹ́ẹ̀ ṣe máa pa wọ́n lẹ́rìn then ẹ try láti máa give good listening ear sí àwọn ọmọ pátápátá torí pé àrídájú pé tí àwọn ọmọ bá ti fẹ́ lọ sùn àbí tí wọ́n bá ń wẹ̀ àsìkò tí wọ́n bá ń sùn yẹn ni ọ̀rọ̀ máa ń gbé wọn nínú ẹ pé tá ń wẹ̀ fọmọ mi ìgbà yẹn lọ́mọ yẹn máa sọ fún yín pé ah wọ́n sọ pé ká mú wá ní school dáàdi tí n bá di pilot kàná ìṣe ṣóun lè ṣe tóun bá owó òun kóun jẹ́ pilot ṣóun lè ṣe irú iṣẹ́ olóyè kóun ṣe irú ìwé olóyè kóun kà ọ̀nà olóyè kóun tọ̀ ẹ mọ̀ àti kí bẹ́ẹ̀ lẹ ti máa ṣe kí ni tẹ bá fún ọmọ yín ní good listening yẹn ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe kí ni ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa bá wọn ṣe ní ìbáṣepọ̀ tó dánmọ́rán láti lè tọ́ wọn sọ́nà ibi tí you know láti lè tọ́ wọn sọ́nà sí bí wọ́n ṣe lè tọ́ ìrìn àjò ayé wọn èkejì ẹ̀wẹ̀ òun náà ni wípé màmá sọ pé ká ní one on one chat one on one chat láàrin ọkọ àti ìyá one on one chat láàrin ìyá sí ọmọ one on one chat láàrin bàbá sí ọmọ kí nìkan tí mo ń try láti sọ púpọ̀ náà àwọn òbí la máa sọ wípé yes mo ti busy ah tẹ́lẹ̀ ń bá travel out lẹ́nìí bí ìyàwó ṣe ń bọ̀ ọkọ ti gbé tí ìyá bá ti dé àwọn ìyá kan máa sọ pé ah ó tẹ̀ ti rẹ̀ mí ọkọ gan ò lè bá ìyá mi sọ̀rọ̀ darling i'm tired Eh, ìyáàgò lè bá ọkú sọ̀rọ̀ ọkọ náà sọ̀rọ̀ ọkọ máa sọ pé o oh, darling i'm very tired nígbà tí darling àti dádì àti mọ́mí ò tẹ̀lé ríbi bára wọn sọ̀rọ̀ ẹjọ́ báwo gan làwọn ọmọ ṣe fẹ́ ní audience good audience látọwọ́ àwọn òbí wọn báwo gan lẹ́yìn fẹ́ ní good relationship báwo lọ́tẹ̀ ṣe fẹ́ mọ̀ pé okay for the past one week pèmí síre báwo ló ṣe rí báwo ni school what happened kí nìkan tó ṣẹlẹ̀ ní vicinity ẹ àwọn ọ̀rẹ́ ẹ ń kọ́ especially tó bá rí pé àwọn ọmọ yín ẹ ẹ ẹ tiẹ̀ mọ́rú ọ̀rẹ́ tó ń bá rìn torí táwọn ọmọ bá dé wọn lè keep nǹkan but ẹ bá fún ọ ní one on one as in one on one attention tẹ fún ọ ní àsìkò pé ọmọ mẹ́ta ni mo bí ẹ create time fún táyé nítorí pé orí tí táyé gbé wá kọ́ ni kẹ́hìndé gbé wá bẹ́ẹ̀ ṣe ń create time fún táyé náà ni kẹ́ create fún kẹ́hìndé torí tẹ bá fún ọ ní personal moment tẹ́ ẹ̀ sọ pé òkè ìwọ máa bọ̀ jẹ́ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìwọ náà máa bọ̀ kí oníkálukú wọn lè ṣe kí ni lè pour our mind wọn sí yín. so another thing tí máa tún sọ òun náà ni wípé ẹ rí dájú wípé ẹ̀ ń jáde ẹ̀ ń kó families jáde gbogbo èèyàn ló tún máa sọ pé ah ó ti rẹ̀ mí wíkẹ́ndì tí mo tún jàjà wá ń lé ah ẹ jẹ́ kí n sùn ni ah darling ẹ lọ gbóúnjẹ kaná ah darling ah darling àmọ́ bẹ́ ṣe wá bísí tó yàn tọ̀rọ̀ yín bá wá tọ́ bá ní pé kẹ́ hang out ẹ máa tẹ̀lé wọn jáde ẹ rí dájú pé ẹ̀ ń create time ẹ̀ ń gbé family ẹ̀ ń gbé àwọn ọmọ náà jáde tó pé bẹ́ ṣe ń gbé wọn jáde yẹn gbogbo nǹkan kọ́ lè máa kọ́ ní school gbogbo nǹkan kọ́ làwọn ọmọ máa kọ́ tọ́ ní school ẹ̀yin náà ní ipa gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí ìyá ẹ̀ ní ipa tẹ máa kó gbogbo ẹ̀yin tí wọ́n pátá ẹ ká ti lọ ṣe kí ni ká lọ gbọ́ orin dé ẹ ká lọ gbọ́ ayọ̀ láti ọwọ́ Simi ètò. ayọ̀ ayọ̀ abalẹ̀ wa ò bẹ́ẹ̀ ni ayọ̀ máa balẹ̀ gbogbo aláṣẹ Èdùmàrè orin tẹ̀sẹ̀ gbọ́tọ̀ ẹ ayọ̀ láti ọwọ́ Simi mo lérò pé gbádùn orin yẹn as in <laughs> mo lérò pé gbádùn orin yẹn dáadáa alright abala lifestyle tips náà la ṣe wà ohun tàdé ń sọ̀rọ̀ lé lórí òun náà ni wípé bí a ṣe lè ní ìbáṣepọ̀ tó dán mọ́rán láàrin ẹbí tábàdẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ó yẹ kẹ́ ti mọ̀ wípé bàbá nípa tí wọ́n máa kó ìyá nípa tí wọ́n máa kó àwọn ọmọ pàápàá àwọn náà ní ipa tí wọ́n máa kó so kò yọ ẹnikẹ́ni sílẹ̀ ok a ti sọ lẹ́ǹkan kó tó di pé mo lọ lórí ètò mo ní wípé um, kó tó di pé a lọ fẹsẹ̀ rájò mo ní wípé kẹ́rì dájú wípé ẹ̀ ń pè time out ẹ ń fi àsìkò lẹ̀ fún àwọn ọmọ ẹgbọ́n àwọn ọmọ jáde ẹgbẹ́ mọ́mì gan jáde mọ́mì ẹ̀yin náà kàn tẹ ọ pé dáàdi ẹ̀yin ni mo fẹ́ gbé jáde lẹ́nu pẹ̀lú àwọn ọmọ ẹni nice time together tó pé bẹ́ẹ̀ ṣe ń jáde yẹn ẹ̀kọ́ òpin síbi kankan èèyàn lè wà nulẹ̀ kọ́yàn wà nù ọ́fíìsì all the time yes bẹ́ẹ̀ ṣe ń lẹ́nu oríṣiríṣi báwọn client ṣe ń wà yẹn lẹ́nu oríṣiríṣi àwọn tẹ bá tún jọ jáde tẹni um, family day out tẹ bá tún jáde bẹ́ẹ̀ tẹni family timer obviously ẹ tún máa ṣe kí ni ẹ tún rí ọgbọ́n kọ̀ọ̀kan inú yín àtẹ̀ tún dùn gbogbo worries àtẹ̀ ọkọ̀ fi brain yín akọ́kọ́ fi ilẹ̀ nà fún sáà yẹn inú àwọn ọmọ náà dẹ̀ dùn wọ́n á rẹ́rọ̀ sọ́tọ́ bá dá yẹn wọn another thing títí máa sọ ni wípé ẹ dájú pé ẹ make good decisions as in ẹ ń take time láti ẹ ti address àwọn nǹkan kan àbí pàápàá jùlọ ẹ fẹ́ ṣe event ni ẹ má sọ pé káwọn ọmọ lọ jókòó ah, kí ló ń jẹ́ káwọn ọmọ lọ jókòó ẹ pé àwọn ọmọ mọ́ra bóyá ẹ fẹ́ ṣe birthdays ni ẹ fẹ́ ṣe birthday ni ẹ fẹ́ ṣe party ni any party tẹ bá tẹ fẹ́ ṣe àbí decision kan tẹ rí i pé yes ó ní ṣe pẹ̀lú àwọn ẹbí torí ńgbà míì èèyàn lè kó ọ̀rọ̀ ọmọ kékeré èèyàn lè kó wọn dànù ọ̀rọ̀ ọlọ́gbọ́n <laughs> ọ̀rọ̀ wọn lè dàbí pé ah kí làwọn kí lọmọdé yìí sọ ah kí lolórí mọ̀ kí lọmọ yìí mọ̀ àmọ́ nínú kí lọmọ yìí mọ̀ yẹn ìmọ̀ tó péye ó wà nú ọ̀rọ̀ yẹn lẹ́yìn tó túmọ̀ sí wípé a lè fi ọwọ́ a lè fi rọ ọ̀rọ̀ ọmọ kéékèèké a lè fi rọ wọn sẹ́yìn so fún jẹ́ èyí tí dáàdi àti mọ́mì bá make decision bóyá tẹ̀ ti jọ sọ́lá ara yín kúná nínú yàrá ẹ kò tí lè true ẹ̀ to the hair sáwọn ọmọ ẹ true ẹ̀ sí wọn pé ok ẹ̀yin ọmọ o báyìí ṣe fi ìpẹ́ka ṣe ṣe kínní ẹ lè máa go deep deep deep deep deep àmọ́ ohun tẹ́ ẹ bá sọ tí wọ́n bá sọ ó di dandan kẹ́ ṣe kí ni kárí ọgbọ́n dìmú nínú ẹ̀ èèyàn kan igi kan ìdágbò ṣe tẹ́lẹ̀ sọ pé ìdílé aláyọ̀ yes another thing tuntun máa sọ òun náà ni wípé ẹ rí dájú wípé ẹ máa appreciate ara yín nínú ilé ẹ dẹ̀ ń fi ìfẹ́ hàn pàápàá jùlọ téèyàn bá ṣe nǹkan fún yín à ẹran ọmọ pọ́kọ́ lọ́ba yín gbé nǹkan wá no ẹ má sọ wípé torí pé ẹ jẹ́ ìyá àbẹ́ nítorí pé ẹ̀yin lẹ́bi ẹ lè darí bòrìbò no yes ọmọ yín ni àmọ́ tẹ́ bá ń rán ọmọ ń tó bá bá yín ṣe nǹkan pàápàá jùlọ ọmọ tó bá yín ṣe nǹkan nígbà tẹ́ ẹ̀ tiẹ̀ lérò ẹ nílò kíní yẹn àmọ́ ọkọ̀ bá yín ṣe ó dẹ̀ bọ́ sí kòǹgẹ́ ìgbà tẹ́ ní ìdí ẹ̀ ah thank you very much tẹ́ bá ṣe thank you mi rò pó tí pọ̀jù tẹ́ bá ṣe àóṣe ọmọ mi òṣì ọkọ mi mi rò pó tí pọ̀jù torí pé irú ọmọ tẹ́ ṣe ó ṣe fún lẹ́nì tó bá tún di ọ̀la á ṣe ju bẹ́ẹ̀ ṣe sọ lọ ìyàwó tẹ́ sọ wípé ah ìyàwó mi ò ṣe ìyàwó tẹ́ ti rò pé wà lẹ́ máa bá tẹ́ wá délé tẹ́ bá ṣe <laughs> tẹ́ bá tí wọ́n ti rò tó ń gbóná gidi láwọn òkèlè tó ń gbé òkèlè mi ah, ah, ẹ̀yin gẹ́gẹ́ bí ọkọ ẹ ní ẹ̀tọ́ láti sọ pé ìyàwó mi ò ṣe tẹ́ bá kówó lẹ̀ tí wọ́n bá ṣe nǹkan tí mo ń try láti sọ ni wípé ibi tí ìfẹ́ bá wà èèyàn kan ò ní sọ pé lórí ilé ni mí ìyàwó ilé ni mí àbọ̀mọ ọmọ ẹ̀ kí ni nǹkan tọmọ ẹ̀ fẹ́ bá mi sọ kí ni ìyà kan tí ìyàwó mi fẹ́ ah kí ni reason mi sọ pé thank you mi kọ́ ni mo ń sanwó school ọmọ yìí ni àmọ́ tẹ́ ẹ bá ń fi ìfẹ́ hàn ẹ rí i dájú wípé ẹ ń appreciate family yín ẹ appreciate àwọn ọmọ yín ẹ appreciate àwọn ìyàwó yín àtọkọ yín torí pé kí ni yín ni yín ni kẹ́ni kó lè ṣe kí ni kó lè ṣe ìmí ẹ dẹ̀ rí i dájú pé tẹ́ ẹ bá ṣe mistake ah dáàdi yes olórí ẹbí ni àmọ́ tẹ́ bá ṣe mistake níwájú àwọn ọmọ yẹn ẹ try láti máa sọ àwọn ọ̀rọ̀ àwọn miracle words yẹn àwọn ọ̀rọ̀ tẹ́ pé tẹ́yàn bá sọ akọ melt ọkàn èèyàn lójijì tẹ́ bá jó lórí ilé yẹn ò mí pé kẹ́ má lè apologize tẹ́ bá rí pé ẹ ti ṣe nǹkan tí ò dáa dáàdi ẹ apologize sí àwọn yín pé darling i'm sorry kó dẹ̀ tán síbẹ̀ torí pé ẹ má gbàgbé pé ẹ̀yin gangan ni jígí ẹ̀yin gangan ni jígí táwọn ọmọ ń wò ẹyin nǹkan tẹ̀yìn àtọ́ mọ́mì bá ti ṣe òun làwọn ọmọ máa wò táwọn náà bá ti dàgbà tó ti débi táwọn pé yes ó ti tó tàn káwọn náà lọ fẹ́ ìyàwó ó tó tàn káwọn náà lọ lọ́kọ ìwà tí ìyá bá wù lọ́mọ náà máa wù òun láyé máa sọ pé òwú ìyá gbé lọ́mọ rán ìwà tí àwọn obìnrin tíyàwó bá wù òun làwọn obìnrin náà máa wù fún dáàdì ẹ fọ́kọ ìwà táwọn ọmọ bá wù làwọn náà máa wù fún ìyàwó tí wọ́n bá fẹ́ sílé so fún díẹ̀ yìí dáàdì tẹ́ rí pé ẹ ṣe mọ́mì ẹ apologize tí ọmọ yín bá ń wo ìtẹ́sẹ́lẹ́ láàkọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta bí wọ́n ṣe ń wo yín yẹn ó di dandan káwọn náà níjọ́ tá a bá máa ṣe nǹkan kan kódà kó jẹ́ ọmọ ọdún kan àbọ̀ ọmọ ọdún méjì tó ti ń sọ̀rọ̀ ẹgbọ́ ẹgbọ́ tó máa ṣe i'm sorry a sọ fún pé i'm sorry because ohun tó gbọ́njú bá ni ó dẹ̀ ti mọ́ lára ẹ tí àìkẹ́ ṣe kí ni kẹ́ admit mistakes yín ẹ admit fault yín tẹ́ bá ti ṣe nǹkan tó dà ìyàwó ìyàwó mi kí ló dé tó pẹ́ dé ah darling i'm very sorry tẹ́ bá fi i'm sorry ṣáájú excuse tẹ́ fẹ́ give ah ah ọkàn dáàdì gan máa ṣe kí ni ó máa ti melt ohun tí mo sọ lákòótán òun náà ni wípé ẹ jẹ́ ká máa ní um, ẹ jẹ́ ká you know ká wà submissive totally ká dẹ̀ rí pé à ń lo àwọn magic words i'm sorry and thank you tẹ́ bá ti ń lo i'm sorry tẹ́ ń lo thank you ẹ rí pé ìgbé ayé rọrùn mọ̀lẹ́bí yẹn á ṣe kí ni á grow nínú ayọ̀ á grow nínú àlàáfíà ìdùnnú àtayọ̀ á dẹ̀ máa wọlé lọ́tún àtòsí ibi tí ayọ̀ bá wà ibẹ̀ lówó máa wà ìdílé tó bá ń pariwo ìjà ìjà ìjà ìjà ìjà lójoojúmọ́ kò lè sí prosperity nínú ilé yẹn so fún jẹ́ yìí mo rò pé ẹ̀rí kan dìmú nínú ọ̀sẹ̀ yìí so ní báyìí ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn ọdún láti ọwọ́ studio boy ètò ṣì ń tẹ̀síwájú. yes scales ló kọ orin tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tọ́ yẹ Oliver Twist láti ọwọ́ scales ẹ mọ̀ kó ti ṣe grimis ẹ mọ̀ kó ti ṣe grimis grimis yẹn màmá gbé wájú mi òkè wọn kàn fẹ́ ká kọ́kọ́ rí ohun tó kọ́kọ́ jùlẹ̀ before the okay in the building <laughs> yes Albertise from Skills. àmọ́ ní báyìí kí n tó jáde lórí ètò ó yẹ ká mọ̀ pé mi ò ní ṣaláì mú nǹkan tó yẹ pé ó máa jẹ́ gẹ́gẹ́ bí ká máa ṣe àkíyèsí ohun tá a gbọ́dọ̀ máa ṣàkíyèsí lé lórí ní gbogbo gbàdégbà yálà ètò ńlọ ni o ètò ńlọ ni o tó lórí ọba ti sí lórí ètò ni o ẹ jẹ́ ká fi sọ́wọ́ sí wa kí a má fi jẹun ẹ ká máa ṣọ́ ọ̀rọ̀ ẹnu wa nítorí pé hmm, ẹyin lóhùn tó bá ti jábọ́ kò ṣeé ṣàmọ́ kò yé ẹ jẹ́ ká ṣọ́ ohun tó bá ń jáde láti ẹnu wa ẹ jẹ́ ká ṣọ́ ohun tá bá máa sọ sí ọmọlàkejì wa wọ́n máa sọ wípé kéèyàn fi píìnì gun rẹ̀ wò kó mọ bó ṣe ń rí lára kó tó fi gun ọmọlàkejì ẹ̀ ohun tẹ́ bá máa sọ jáde ẹ jẹ́ kó jẹ́ nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdúrà ẹ jẹ́ kó jẹ́ nǹkan tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀rọ̀ pẹ̀lẹ́ ẹ jẹ́ ká kọ́ bí wọ́n ṣe ń sọ ọ̀rọ̀ tútù ẹ jẹ́ ká kọ́ bí wọ́n ṣe ń sọ ọ̀rọ̀ pẹ̀lẹ́ jáde lẹ́nu nítorí pé ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ pẹ̀lẹ́ yìí òun gangan ló ń fa obì jáde lápò mo wípé a ò ní ṣi ọ̀rọ̀ sọ láṣẹ Èdùmàrè ẹ máa rántí wípé ọ̀rọ̀ ẹnu ahọ́n wa yìí ahọ́n ńlá yàn ó dẹ̀ ń pa ni mo bá aládùúrà wípé ọ̀rọ̀ ẹnu wa ò ní ṣe kú pa wá láṣẹ̀dùrà yìí. báṣọ lọ lórí ètò lẹ́ni yes mo lẹ́nu pa ètò de àkíyèsí yẹn ẹ jẹ́ ká máa ṣe àkíyèsí ohun tó máa ń tẹnu wa jáde ọ̀rọ̀ ayọ̀ ọ̀rọ̀ àlàáfíà látẹnu wa jáde láṣẹ̀dùrà yìí. ok now kí n tó jáde kí n tó máa lọ yá sex baby sex baby sex baby oh sex baby olórí yan ọ̀dà sex baby <laughs> oh my baby i'm blushing oh god i'm blushing yes kí n tó jáde lórí ètò gbogbo ẹ̀yin tí wọ́n ẹ mọ̀ pé mo kú mo ń ṣe eré pa eré pa ìbá mi jẹ́ wàlẹ́ ò bá mi jẹ́ mo ń try i will sing mo promise i sing alright ẹ má gbàgbé orúkẹ ìpolówó ọjà lórí Orísun yes òun ló ṣe kókó ó ṣe pàtàkì ẹ gbé ìpolówó ọjà yín wá kí ni nǹkan tẹ̀ ń ṣe níléeṣẹ́ yín ṣáṣọ lẹ́ ń tà ni ṣé ń ṣara lóge ni ṣáṣọ tó ní tá máa ń bá wọn mú lèsì ni tẹ́ máa ń ṣaṣọ ẹbí ni ṣaṣọ òkè lẹ́yìn máa ń ṣe láwọn aṣọ òkè tó yẹ pé táwọn lọ́balọ́ba bá wo ètò wọ́n á wò pé àá ta ló ṣe aṣọ òkè yìí ṣé another dimension lẹ fi ń produce tiyín ni kí ni àwọn ẹ̀ṣọ́ tẹ̀ tó sára aṣọ òkè yẹn tẹ́ bá ṣe tán ṣé fashion designer ti tiyín ó yàtọ̀ sáwọn gbẹ̀gbẹ̀ you know mi ò fọwọ́ réyàn kan sẹ́yìn àmọ́ tíṣe èèyàn bá dáàyàn lójú èèyàn máa bọ́ sí gbangba wá sọ pé nù ẹ wá yẹ̀ mí wo nǹkan tí mò ń tà tí mò ń ṣe rèé àbí production lẹ́yìn ẹ̀yà bẹ́ẹ̀ ń produce nǹkan ni ṣé ń produce nǹkan tẹ́nu ń jẹ àbí tí wọ́n ń lò sílé ni àbí tí wọ́n ń lò sára ẹ tara ṣàṣà kẹṣe kí ni kẹ́ ẹ pè wá ẹ pè wá ẹ pé nọ́mbà tó lọ lọ́jọ́ amóhùnmáwòrán ẹ jàre mo ní láti break ẹ down kó lè yé yín mi ìfẹ́ sọ pé ẹ olórí I did hard you hard <laughs> ẹ pé nọ́mbà tó lọ lọ́jọ́ amóhùnmáwòrán ẹ tó bá ti pè wá lọ́wọ́ kan náà la máa da yín lò gbogbo ẹ̀yin tẹ́ ní talent lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ olórin olórin o òkè ẹ̀yin tẹ́ máa ń kọ hip hop artist gospel artist yes tó bá ṣàjẹpọ̀ orin lọ́lọ́run dámọ̀ yín ẹ pè wá ẹ pè wá tẹ̀lẹ̀ tí ní fọ́nrán yín tó yanrantí lọ́wọ́ ẹ pè wá tẹ́ bá ti pè wá lówó tí ò gara àákàn sí yín. yẹ́sì olórí olókèmí yọ̀dá lórúkọ tèmi section lórí tó pẹ́sọ́ àlọ́jà mọ́ máa ń rọyìn ìdùnnú àti ayọ̀ àti àlàáfíà la fi bẹ̀rẹ̀ ètò mọ́dẹ̀ gbàládùra wípé ayọ̀ wa ìdùnnú wa kò ní dìbàjẹ́ láṣẹ Dubai orin la fi bẹ̀rẹ̀ of course. Oh, you know love my jáde ẹ má worry don't worry don't worry <laughs> orin la fi bẹ̀rẹ̀ orin ni máa jó jáde fúnra mi okay now bá ṣe wá ń jó Georgia. jẹ́jẹ́ jẹ́jẹ́ Miliki Express Georgia Thursday ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn ọmọ rápálá yes rapala láti ọwọ́ Niniola ọmọ rápálá ńṣòro rápálá okay okay <laughs> all right ọ̀dà bọ̀ love you love you love you.